حديث أبي محمود رضي الله عنه وأن عليه بذلك وسلم وفي مكة حتى máa jókòó níwájú rẹ̀ abẹ́rẹ́ sí ní fi ọwọ́ pa níwájú orí abẹ́rẹ́ sí ní fi ọwọ́ pa níwájú orí barakallahu fi barakallahu fi barakallahu fi ọ̀yẹ́ bẹ́ẹ̀. ilé kọ̀ọ̀kan lónìí ìbáyìí oṣù gbogbo ẹjọ́ rọra mà díẹ̀ yóò lọ ráyè láti pẹ́ nìkan ní ẹgbẹ́ pé ọ̀gá wa ànábi sọ̀rọ̀ wà lọ ìṣẹ̀lẹ̀ wọ́n kọ́ àbó màdó àtàní ọ̀rọ̀ pé gbogbo ilé bá ti láyé àwọn ẹni tẹ̀ ń tà fún tẹ̀ ń polongo rẹ̀ fún wọn ní kà fún lópin ìgbà tó bá ti jẹ́ pé ìwé fẹ́ gbé wá ẹ̀yin náà rọra yẹra kó rẹ̀ ẹni tó dá nǹkan lẹ̀ kò mójútó àwọn míì lọ́pàá lé lọ́wọ́ lọ́dájú àti bàjẹ́ nǹkan yẹn tó súnmọ́. àlẹ́ ìṣòro máa lò àrùn bí gbogbo gbà ẹni báyìí kọ́kọ́ ẹni báyìí kọ́ bá sọ̀rọ̀ ẹni báyìí kọ́ ìrọ̀ àwọn ọlọ́run àwọn ẹ̀fẹ́ sí wa. ọkọ àbúrò àtọwọ́ wa ní ọ̀rọ̀ pé eléyìí wá ń ṣe àlàyé irú àjùlọ tọ́nà ṣe fún àbúrò àtọwọ́ subhanallah pété àkọ́kọ́ wọn lọ pé àrùbọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbò àti wàhálà òye ńlá òye ńlá torí ẹ̀ kàfá bíi lẹ́ẹ̀lẹ́kà ìdẹ́nu ọ̀ṣàwọ̀fà ilé ìwòsàn láti gbà pàdánù kan sọ̀rọ̀ bá àdùsọ́lá lọ́kọ̀ lọ́rọ̀. ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ nípa pé ẹni tó fẹ́ ṣàtúnṣe ọ̀gbọ́dọ̀ jókòó lára ọgbọ́dọ̀ láàmú náírà kọ́ láfaradà kó ní àfojúlọ̀ àfojúfòdà nítorí tó bá jẹ́ olùkú náírà tí wọ́n tètè bínú irú àbọ̀ màdúrà òun jẹ́ kó dé lò ìlú ẹ̀kọ́ lò àsìkò tí àwọn gbọ́ pé wọ́n ń pè ọ́ ibi tí wọ́n tẹ́ tí wọ́n ń gbọ́ kì í sì ṣe pé wọ́n ń wí lẹ́yìn ẹni tí ń pè ọ́ ní wíwú ẹni tó fẹ́ pọ̀ máa wí. ṣùgbọ́n ń ṣe ni wọ́n ń wí ní wíwú ìtẹ́ni tí ń fi ìsìláàmù ká di yẹ̀yẹ́ tí wọ́n ti gba ìsìláàmù ká yẹn. ìtàlọ́ pé ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ fà wá náà. lónìí ìwọ́n jẹ́ ọ̀gbọ̀n kìfìrí kan wá gbọ́ wá wí níbi yẹ̀yẹ́. ìtàn láṣẹ ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kó fi dàbí ìfúnná. Àtàrà ìnáwó sọ̀rọ̀ wá àìsàn bàbá ti kẹ́kọ̀ọ́. So ó túmọ̀ sí pé gbogbo bí ẹ bá gbé lọ láyé ní bí ẹ bá ti fẹ́ kọ́ tàkà ẹ yọ ìgbónára kúrò nínú ọ̀rọ̀ yín. Ẹ yọ ìtètè máa fà yọ kúrò nínú ọ̀rọ̀ yín. Yóò jẹ́ tó nǹkan yín kọ́ tàkà yóò sì jẹ́ kó rẹ̀ tẹ̀lé múlẹ̀. bákan náà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ títí gbogbo ẹjọ́ bá dé olùkọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé yọ tẹ́jú sílẹ̀ dáadáa láti mọ àwọn ọmọ owó ló ti sẹ́ láti kẹ́kọ̀ọ́ gidi yàtọ̀ sáwọn ẹni tó sùn wálé ọ̀ wọ́n bẹ nínú àwọn ọmọ tí wọ́n wá sílé ẹ̀kọ́ lóríṣiríṣi ẹni tó ti tètè àkókò tó bá rẹ̀ ní ti mójútó dáadáa pẹ̀lú gbọ́dọ̀ yóò dọ̀kan náà olùmọ̀lá lọ́la. ó sì bẹ nínú àwọn tí wọ́n lé ẹ̀kọ́ tìtìkú kan lọ ọbẹ̀ ní nítorí pé tó nìkan bá sẹ́kù tó hàn lọ olùwọ́kù lé eléyìí ó sì wọn lọ ni. olùkọ́ gbọ́dọ̀ wá ṣe sílẹ̀ nínú ilé ẹ̀kọ́ láti máa wo àwọn ọmọ tó máa ń kọ lẹ́gbọ̀n kó fi lè a ní àbójútó tó péye fáwọn kò sí tó burú ní àwọn kan àwọn àwọn àwọn ju àwọn yòókù lọ ní bẹnu dára ti kọ́ wa sọ̀rọ̀ láàrin yóò pè تدري ما حق الله على يعني العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على يعني العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا يا معاذ بن جبل معاذ بن جبل في كل صفاوية ولا láti lè ṣe òkun ẹ̀ ẹ̀kẹ́mi. ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú education wípé àwọn ọmọ kan wà tó máa ń gbọ́ lẹ́bùn kò sí tó burú kẹ́ select wọn kẹ́ kọ́ wọn ní advanced knowledge tó ti tàwọn ẹlẹ́gbẹ́ wọn lọ nítorí pé àwọn ilé yẹn àwọn ó ti ti kọ́ dasíwájú lọ́la nínú ẹ̀kọ́ tètè máa ń lẹ́kọ̀ọ́ jinlẹ̀ wọ́n lè tírè ní àlùmọ́ torí ẹ̀. ló ti jẹ́ pé ẹni tí ọba ti aṣíwájú fáwọn tí ọ̀dà ni wọn ó gbọ́dọ̀ lè fojú sun àwọn ọmọ tó ń láti mọ àwọn ní ìpalẹ̀mọ́ àti àdékùn tó ń wọn. nínú àwọn èèyàn ẹni tó ti mọ́ àwọn ẹni ẹgbẹ́ rẹ̀ nínú kíláàsì tí wọ́n torí ẹsẹ̀ bá wá dé ìyàsọ́tọ̀ tẹ̀ ń fún lẹ́kọ̀ọ́ tó ju tiwọn lọ ẹ̀rẹ́dì kíákíá náà máa hàn. bákan náà ẹ̀kọ́ tó mẹ́mẹ́ o wípé ìka tí ó bá yẹ inú tó bá tọ́ sí inú lọ ẹ̀ka máa fi lè mú. ẹni tó bá tọ́ sí nǹkan lọ ẹ̀ka máa fi lọ. èèyàn bíi mẹ́wàá ni àbúrò lọ́jọ́ kan láàrin wọn. ó ń tiẹ̀ lànà ìṣòro bá àìsàn náà ti gbọ́ ṣùgbọ́n tí wọ́n dá mọ̀ ipò ní ẹni báyìí tó a ti tọ́ tó ní gbàgbọ́mọ tó rọ̀ sí. ó ti wá di kí wọ́n mú àbúmàdúrà wọn fàyọ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ó túmọ̀ sí pé ẹni tó bá tọ́ sí nǹkan ní ká máa fi lọ. ẹni tí kò bá tọ́ sí nǹkan ká máa fi fi kí ni ká máa fi lọ. nítorí pé fífi tí ọ̀tọ́ síyàn lọ yàn àmì ìpégbèndé àbúyá àmàtúnṣe máa anabi muhammed sallallahu alayhi wa sallam náà ní ìtòkùn rege wọn ní ìlà gbèjì àti àmàlẹ́dù pẹ̀ntọ́wé sáà níjọ́ tí ohun ìfọkànsẹ́ni tó bá ti di tí wọ́n fi ń ráàlì alẹ́bí ọmọ rẹ̀ ti gbèjà fìyà. قالوا كيف بضاعتها يا رسول الله؟ ولبعض يوسف بن شوف راي àrẹ́sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ ní ìlà nídàlẹ̀ amúrù ìlà ọ̀yẹ̀rẹ̀ àgbègbè pẹ̀ntọ́bẹ̀rẹ̀ sáà ní gbogbo ìgbà tó má ti fọ̀rọ̀ sí sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí tó má ti pò sí sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí tó má fọ̀rọ̀ sí sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí adẹ́kẹ́ máa retí ìgbẹ́ni àgbẹ̀yà. tó ti dé tó ti dórí ìrùn pípé ẹni tó kọ́ sí láti lọ àmẹ́ni tí ọ̀tọ́ sí ọ̀tọ́ ká fi mọ̀ lópin ìgbà táwọn èèyàn bá ti wà bẹ́ẹ̀ ìlọsíwájú ọ̀bà àmọ́ lópin ìgbà tí wà bá ti sí bẹ́ẹ̀ ẹ̀rọ kó tìta ti ti bẹ̀rẹ̀ nítorí pé nǹkan yóò tọ́ sí ọwọ́ fi lọ wàhálà bẹ̀rẹ̀ pàápàá jùlọ níbi ìtọ́jẹ mẹ́sìn wa níbi ìtọ́jẹ mẹ́sìn wa bẹ̀rẹ̀ látòrí ààbò tó fi dórí kọ́kọ́rọ́ mọ́sálásí tóbi lórí àtìwájú àwọn èèyàn kírun gbogbo eléyà gbọ́dọ̀ lè tutù wọn bẹ nínú àwọn èèyàn ẹni tó ti fi wọn ti kọ́kọ́rọ́ wọn láti lè lọ́wọ́ pẹ̀lú òjò ọlọpàá ní sọọtù gbàgbé níjọba yóò ti kó òun ló ti tó wọn láti yẹn ó sì bẹ nínú àwọn èèyàn tó ti fi wọn ti kọ́kọ́rọ́ yẹn lé lọ́wọ́ wọn ti láti bẹ̀rẹ̀ sí ra yìí àìmọye ọjọ́ bẹ́ẹ̀ ti rọ torí ẹ ẹni tó nǹkan bá tọ́ sí nìkẹ́ máa fi lọ ẹni tí nǹkan bá tọ́ sí nìkẹ́ máa fi lọ. ìdí ni pé kó tó tẹ̀yàn lọ́wọ́ ó rọrùn láti má fọ́ tó bá tẹ̀ lọ́wọ́ kò lè rọrùn láti gbà kú rẹ̀. torí ẹ ló ti jẹ́ gbogbo ẹni tó bá fún ní nǹkan tí ọ̀tọ̀ sí yìí ṣe gbogbo ẹni máa ń gbé gbà lọ́wọ́ wa rọrùn.

èyí tí wọ́n gbà látọ̀dọ̀ ta ni abdullahi ibnu zayd ibnu abdi rabbi al-ansari kò sí yàtọ̀ láàrin ohun tó pé irun àbí níbi méjì àyè àkọ́kọ́ òun ni wípé nínú ohun pípé àbò màdúró nǹkan kan wọ́n pè ní àtẹ̀wé ọ̀wọ́lẹ́. tí yóò ṣe nínú ọ̀rọ̀ pípé ìlà àgbàgbà lọ́tì ọ̀rọ̀ àbúrò ìrìnsẹ̀. ní ìbẹ̀rẹ̀ ẹ̀rọ ẹni tí péré ni wọ́n ti àwọn ọ̀bọ̀ àtìkọ́. yàtọ̀ sí ìrọ̀ àbúrò ẹ̀mẹ́rin ni wọ́n pe ọ̀bọ̀ àtìkọ́. ìyàtọ̀ tó òun náà ní gbólóhùn ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah. lẹ́yìn ìgbà tá a bá ti kọ́kọ́ ṣe allahu akbar allahu akbar àbí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar àwọn àṣọ pé. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله فإذا أنا دعت وأقول سكتي أشهد أن لا إله إلا الله يكتب جدر أخواتهم تقول سكتي أو يقول إليه وأقول سكتي أستغفر الله inú àdìsí ta nìka ló ti wá abu mahura kò sí inú àdìsí ẹlòmí inú àdìsí abu mahura nínú sọfẹ lọsùn ló ti wá tọ eléyìí ìmáàmù máàlì wọn níbẹ̀ láàmú ẹ̀sìn tá a máa ń pè wọn àtàrjẹ́ yọ̀wọ̀ náà ti pè wá bẹ́ẹ̀ ni ìmáàmù Shafi'i sọ ibi àtàrjẹ́ yọ̀wọ̀ náà ti pè wá. torí rẹ̀ tó bá jẹ́ pé àwùjọ fẹ́ ti mójútó ìmọ̀ mẹ́tàbọ̀ ìmàlì kílẹ̀ bá ń dé o àdéhùn wọn ní pé òun jọ kápọ́ láti tàbí rẹ̀ bẹ́ẹ̀ ni níbi tí wọ́n ti mójútó mẹ́tàbọ̀ ìmàlì kí tí kà sí sí nínú hadith abdullahi bin sèlè wọ́n wọ́n ọ̀sùn wọ́n yàtọ̀ sílẹ̀ yìí Abu Hanifa ni ẹ kíyèsí o dáadáa ni wọ́n ní tẹ̀sí rẹ̀ Abu mùsùlùmí ní tẹ́lẹ̀ Abu Hanifa ni ṣẹbi jọ́ náà lọ́gbà ìta wọ́n ní wọ́n kọ́ ní

nígbà tá a ti rí àdéhùn àbúrò àgbègbè àbí àdéhùn àbúrò àbúrò tó a rí pé òun ti tẹ wọn yàtọ̀ síra wọn ní sẹ́lá ní sọ̀nà nínú ètò pé nínú sọ́nà ọ̀nà ẹ̀sìn náà di hàdà tààràtàn wọ̀bí láàkà ọ̀rọ̀ ètò pé nínú sọ́nà ní kápẹ́ ọ̀rọ̀ yìí nígbà kan irú ti àbúrò àbúrò tó bá ti di gbà míì kápẹ́ ibi ti àbúrò lẹ́yìn pé lẹ́yìn ló pé nínú kásẹ̀ ìlúgbà kásẹ̀ ìlúgbà láṣẹ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àdáyà àdáyà oríṣi mélòó lọ́wọ́ oríṣiríṣi oríṣi bíi mẹ́rin. Tòmí tẹ̀mẹ́lì sùnà onígbégbà gbogbo sàtáyà oríṣi báyìí nígbà gbogbo tó so oríṣi báyìí nígbà gbogbo tó so oríṣi báyìí tó àlà bíi Abdullah bin Mas'ud nígbà kan ẹ̀ẹ́dìrúnmà nígbà kan tó alábẹ̀rẹ̀ náà gbà nígbà kan wà láti rẹ̀. Gẹ́gẹ́ bí ìlú àwọn ìsìtá àdúrà táwọn adé gbé wọn ẹ̀rọ kọ́ wá lórí tìrìtì mi sábà mi súnà ní pé ńgbà kan kò sì kan ńgbà míì kò tún sèmi ńgbà míì kò tún sèmi wà á tẹ̀. lẹ́sìn àwọn anábìlà sọ náà nínú àwọn tó làwọn nínú tèmi ìyàwó ọmọ ọwọ́ òun náà nínú ẹ̀gbọ́n ìpẹ̀táwọ́ tó òun náà pé ojú ìmọ̀ Muhammad sọ lọ́dà yìí. lẹ́sìn nínú ìgbésí ayé in practice àríkọ́ àwọn anábìlà síbẹ̀. béèrè wa ọ̀sẹ̀ lẹ́yìn ìjẹ́ nígbà pé wọn ní ìgbà títẹ̀ lọ́mọdáwò ànábì àbí sàrùbíyà wọn àti sàrùbíyà sàrùbíyà báwò. olùkóyè adébíyẹ ọkọ̀ sínú síra bẹ́ ọ̀tọ̀ nítawọn apply ọ̀tọ̀. kọ́lá tó bá ti gbogbo àpò ṣùgbọ́n náà pé lẹ́yìn lẹ́yìn wọ́n lẹ́sẹ̀ olókùn

وإذا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أبي الله أكبر الله أكبر أشهد أن لا لا لا ما تريد حديث أبو محمود لكن هذه رواية أو روايات من توت fún hadithi Abi Mahdura níbi tí wọ́n ti kí wọ́n wí Allahu Akbar lẹ́ẹ̀mẹ́rin bẹ̀rẹ̀. Jẹ́bi Ibn Taymiyyah rahimahullah ti sọ ìgbọ́n wádìí àwọn ìgbà wọn wá tó mú wá. pẹ̀lú hadithi Abdullahi burú náà méjì bẹ̀rẹ̀ hadithi àdéhùn fún wa àmọ́ kó aṣọ pé ẹ bá ti ṣe mẹ́rin ìrún pípé bàjẹ́ àgbòbòrò àná fún ìgbòkun tó sọ. sọ eléyìí jẹ́ ohun tó wá nínú àdéhùn àbí màgbóró àti báwọn kọ̀ọ̀kan á bí wọ́n ti ṣe ṣe àpò ẹnu nínú ohun tó wá nínú rẹ̀ ṣùgbọ́n ìtọ́dọ̀gba pẹ̀lú súnà ìmúlẹ̀ ní pé tọ́ba fẹ́ pèrún nígbà kan fẹ́ pèrún báyìí tọ́ba tún dìgbà ní kẹ́tún pèrún báyìí gbogbo dábà ti sábà ti tè lẹ́sìn wàá máa sọ ọ̀kan rẹ jẹ́ bó ti máa sọ ìwà rẹ má ṣe anything nítorí àti impress ọmọ èèyàn má ṣe nǹkan kan torí káwọn yóò lè kàtà ara sí ọ rí dájú pé torí tọ́ náà ló ṣe ń ṣe tó ti lẹ́sìn ìgbọ́sọ̀ mi èèyàn tó rí yẹn kò láì jẹ́ náà tó lè fi ṣe ọ lójú kòkòrò pé kò ṣe torí tó rí. ndị o ti ṣe níná tó lè fi dẹ́rù bọ̀ kí tọ́ọ̀ bá ṣe torí ìtọ̀wọ́ kẹrin torí ẹ jẹ́ ká mójútó agbọ́dẹ yẹn torí pé gbà míì títí fẹ́ ṣe lóòótọ́ ọ wà ṣùgbọ́n gbà ṣe báwo ló lè máa ṣe ẹ̀rọ tó bá ṣe ọmọ ṣe àwọn yóò máa láṣẹ ní fẹ́ gbà lọ́dọ̀ ọ̀rẹ́ lẹ́dàá kó orí ládàá rẹ lọ́dọ̀ ọlọ́run ló pé ọ èdè torí àwọn èèyàn níta bá ti pè lẹ́sìn èèyàn mà lẹ́sìn yìí ti kọ́sọ̀ èyí ti ṣe kẹkẹ tí wọ́n ti fi kó ẹgbó ọgbó kan lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sìn lélẹ́yìí báyìí máa ṣe pẹ̀lú payọ́ náà ọmọ ọgbọ́n gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀. bákan náà ó tún nínú adébí Anas ibn Malik Abu Hamza radiyallahu anhu فمن أمر بلال أن يشفع الأذان شفعا ويوتر الإقامة إلا الإقامة يعني إلا قد قامت الصلاة متفق عليه ولم يذكر مسلم الاستثناء حديث التصنيع تذكر قسم بن بكاء هذه أحاديث يوكو lọ́jọ́ tà níbi Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n ní omi ọ̀bìlà wọ́n pa bìláàlù láti apá bìláàlù láti wọ́n ti bìnà olùfẹ́rẹ̀ lórí mẹ́jọ́n lẹ́lẹ́ àìní bìláàmì wọ́n dárúkọ ẹjọ́ pa aláṣẹ tó kó gbogbo wa ti mọ̀ ká nípa ẹ̀ láti láyé ànábì sallallahu alaihi wa sallam ànábì Muhammad sallallahu alaihi wa láti. a ti dì mọ̀ nínú ìmọ̀ mùsùlùmá ìhàdí wípé kúmíràn fúlẹ́rù wọnúhìyà ìlẹ́rù òmìnira wọnúhìyà ṣùkùmùhó ṣùkùmùrọ̀kà. àpáwálásẹ àpáwálásẹ akọ̀fúnwa akọ̀fún gbogbo ẹ̀ tó bá dé ayé ànábì ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó pa wọn láti ẹni النبي محمد صلى الله عليه وسلم أن تقوى ثمان ثاني النبي محمد صلى الله عليه وآله وسلم فأبا بيه وصفة قانونية والثاني فيما قال لا تلايا النبي أبا النبي صلى الله عليه وسلم في لا إقبالات يقولون أبا النبي صلى الله عليه وسلم ونانا وكابيس ما رسالة أمرنا نهينا أبيه يوعد wọn ni wọn pa bilal láṣẹ tọ́ba ẹ̀yin ti ma bilal ní ìfò bilal láti gbà yẹn ló ti gbàtẹ́ láti jọ sí àbúrúwá ebínú sẹ́yìn tí wọ́n ti lánà tí wọ́n ti wá ti sẹ́ ẹ̀ bánu sọ̀rọ̀ àṣọlọ ní mọ̀ádì tá a ní bilal ti ṣe ló ti gbàtẹ́. lẹ́kìn akọ́nàkùnmọ̀lá eléyìí ọ̀tọ́ka sí pé ńṣe ni ó pa bilal láṣẹ lè jẹ́ ń ṣe yíwà lọ́wọ́ nìyí. ètò torí ẹ̀yà rẹ̀. àbí kọ́lọ̀ rẹ̀ na tó ní kọ́lọ̀ pẹ̀lú o orúkọ ẹ̀kúrá ń bẹ̀ ẹ̀ sábà wá pé ẹ sódà ṣe kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ìgbésà wọlé báwo àyè tó ga làyè ẹni tí ń pè àyè tó ga làyè òfin ṣeré hàn wá àyè ká pè wọn ọ̀gá kátìrì máa wọ́n wá kọ́ ọmọ pé òun kí ló bí ọ ipò ìmáàmù bẹ́ẹ̀lẹ̀ òfin lọ. ìfọ́ lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn èèyàn máa ń ju àwọn pupa abẹ́sẹ̀ lèmáàmù abẹ́sẹ̀ lèmáàmù ni lẹ́sẹ̀ lílẹ̀ wọ́n ìnáná lè ẹ́dílé ìfọwọ́ àlùmáàdìyà. nítorí àwọn àǹfààní kárí ayé ni. wọ́n ìlà kéèyàn pè ń ọlá ti ń bẹ́ẹ̀ لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يتهموا عليه لاتهموا كلام ولكن به فكاك بيرون أتكاك دون سفو على فقول tí ọ̀wá rọrùn fún yín láti láti ṣe bẹ́ẹ̀ láì tèmúdé ẹ̀ bá tèmúdé. ṣùgbọ́n gbàtẹ́ mọ́ láti ń bẹ ẹlòmíì ti dé mẹ́sàlásí síwájú gbogbo yẹn yọ wá sí kò sáfù tẹ̀yìn sọmọ láti bẹ fún mi ọmọ láti bẹ ẹlòmíì ti dé àtùkọ àti pèrò ti di tó mọ́tíláṣí eléyìí wọ́n ti fàyè lẹ̀ fún gbogbo àwọn ṣẹ̀bá níbi ẹni tó bá fẹ́ pèrò ó lè pèrò but bishop kọjá pé ó lóhùn ìwọ́n sì lóhùn wọ́n tún ẹtí lẹ̀ fún ọ ẹtí lẹ̀ fún ọ ó túmọ̀ sí pọ̀ ọmọ láti bẹ fún kápò ṣe gbogbo eléyìí tẹ̀wọ́n pé bá báyọ̀ ṣe wá àtúnlá ti sọ náà lórí àmọ́ ah, láti bẹ fún ọ. ṣe ìdáná ẹ̀dá sí. bákan náà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ a sọ̀rọ̀ wọn ni àjọ ẹ̀dínú náà ọkùnrin wọn a láti àná àfààní ọmọ ìgbìyà àwọn olùpẹ̀rù àwọn ọlọ́run ló kún níjọ́ gbẹ̀dẹ̀ àfìyàmà ní kíkùn ìtàpọ́lé tètè dànù. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ wọ́n ti ní ní gbóhùn ẹni tí ń èèyàn àbí nǹkan gidi àti gbogbo ọjọ́ ẹ̀dá kò kí ló tó. Umar radiyallahu anhu onílẹ̀wọlẹ̀ khilafatu laqultu mu'adhdhina tí ìbá ti ti dárò lé tuma dárò lé olùkóró ní ìbàjẹ́. ẹ̀yẹ́ ga ẹ̀yẹ́ ga àwọn eléyìí torí pé agbọ́pọ̀ àwọn kan ní South South Africa. táwọn afẹ́ yẹn ni tí ó pè mí yẹn dúdú náà máa yà gbé ní láyà níbi tẹ́tẹ́ ìgbà tí. Ìlẹ́ ẹ̀lágbọ̀yẹ ẹ̀lágbọ̀yẹ. Ṣé àbúrò àdúrà náà ṣe dúdú? Sáà ẹ̀kúrọ̀ mi ti ń pèrò ní Mẹ́sìlì Kúbà ṣé dúdú lò? Ẹ̀bí ẹ̀yẹ wa, torí Islam kì í tẹ̀sìn ẹ̀yà kan yàtọ̀ fẹ́ yà kan. Orí ńlá lọ́lọ́ ti bá wa fa. Ọ̀dà ń gbé sẹ́sìn jẹ́ ìgbà òkè ọmọ ìgbà ìkíbla. tẹ̀wọ̀n báwọn eléyìí àwọn wọ gàù sòṣùgbọ́n àlejò sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ọlọ́run àti gbogbo àgbáńlá yìí tó gbogbo ẹni bá ti lóhùn púpẹ̀. wọ́n pa bíláàlì láṣẹ ẹ̀yẹ́ fàáyì ẹ̀dá tí gbogbo àti ọba ti pèrò kọ́ máa pè ní gbólóhùn méjì méjì. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar kọ́tàkó tàbíyà máa pè lẹ́ẹ̀mejì méjì kọ́tàkó pè ní mẹ́rin níbi tí bẹ̀rẹ̀ torí àṣẹ́fẹ̀ òun náà ní gbogbo nọ́mbà tó ṣe pín fún méjì méjì ṣe pín fún méjì àbí èdè fún mẹ́rin kọ́ òun náà ṣe pín kọ́tàkó torí ẹ̀ màlìkí ọ̀lẹ́rìí mi yóò bá sọ pé ṣe bíbí láàrín náà wọ́n pa láti ẹ̀yìn ṣẹ́fẹ̀ àlàdá. wọ́n pa aláṣẹ ike gbogbo gbólóhùn yìí wọ́n fi tè kọ́ ọmọ méjìméjì ṣàfàán ìyín méjìméjì sábàbí rẹ̀ ní pé ẹ̀yin máa gbé irun wọ́n dojú rẹ̀ pọ̀ ẹni tí ò tí ì wá wọ́n dojú rẹ̀ pọ̀ ẹni tí ò tí àti nbùkátà káàpì lápè tó pè tóró lè má gbọ́ ní tàkọ́kọ́ ṣùgbọ́n yóò gbọ́ ní tẹ̀kẹ́jì ìtumọ̀ táfi nípa máa pe ìrún lẹ́ẹ̀mejì méjì lọ. tí ì bá tó gbọ́dọ̀ tó bá jẹ́ pé ẹni tí ò sì wá ni là ń fi ìrún pípé pè ṣé tí gbogbo jẹ́mọ̀ bá ti wá pé tí mọ́tíláṣí jọ kan ṣé àtúnbùkátà káàpì rún nàá àbùkátà káàpì nítorí pé lẹ́yìn sábàbù mi nàlá àtìbá nínú àwọn sábàbí tó tún wà fún òkìkè onígbé ṣàìrọ̀tún mi ṣàáìrì islam ọjọ́ àmì ńlá kan nínú àmì islam. torí tẹ́ẹ̀ bá pè ń lù kàn tí ogun islam tó bá kó bọ̀ wọ́n wá jà lóru. tẹ́ẹ̀ bá pè ẹlẹ́tọ̀ọ́ sí kájà lóru. adékòkò sí mùsùlùmí lù. àbí èyí wa adékòkò sí mùsùlùmí lù torí ẹ̀ ló fi jẹ́ pé nígbà tí wọ́n táwọn aláìwọ̀nù sọ àmì bọ̀ tí wọ́n wá bá àwọn kàjẹ́ fún ànábì sọ̀rọ̀ bá aṣọ náà wọ́n ti fi eré dá àwọn fífi Islam sílẹ̀ tí ànábì sígun lọ tó sígun lọ bá wọn wọ́n ní kó ọ̀nà gbọ́ tó wá pè ọ́ àjẹpẹ́ ìrọ̀ ni wọ́n pa pa wọn tí wọ́n bá ti lè pè ọ́ àjẹpẹ́ òótọ́ lọ́rọ̀ tàbí wa torí ẹ̀ tó gbọ́rọ̀ wá bọ̀ mẹ́rin rẹ̀ àtìlẹ́kàn náà tọkàn àbí ẹni kan bẹ ọ ẹnìkan kan gbọrọ abọ fúya orí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbàgbọdá mọ sọ ó ní à ọ sọ bẹ́ẹ̀ yọ gbà yọ gbà ó ní láti wájú nítorí pé ẹni ti mọ nígbà nìkan kò sí tọrọ dọdọ àtẹyìn kápọ tí ó sọra ọ̀rọ̀ ara tẹ́lẹ̀ jù gbogbo ìjọba pípọ̀ bá wù wọ́n jà ní ọ̀sán torí ẹ̀ wọ́n sọ pé yára ẹgbẹ́ nínú إن جاءكم فاسق بنبأ فتبينوا nígbà tí kò kí bá ti gbé ọ̀rọ̀ wa la ni ẹnà tí wàá yìí. wọ́n sọ pé báyìí nítorí pé káwọn ìjọba fẹ́ lọ báyìí lẹ́nu tó pọ̀ jù ó purọ́ ó pé ní kí ọ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ náà ní kò kí wọ̀lẹ̀ àti ẹni tí èsè kò kí náà ní parọ́. torí ẹ̀ o ní láti ṣèwádìí. gbàdágbẹ́jọ́ wá bá nàìjíríà máa tún náà nàìjíríà ṣèwádìí àyà sọ̀kalẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ṣèwádìí torí ẹ̀ ló ti jẹ́ kí sẹ́ni tó bá ń sọ tó tẹ̀lé fún ọ ọgbọ́dọ̀ máa fi hẹ́ dáadáa pípé yẹn burú tó báyìí ọmọ èèyàn ó sì wá di bàbá yìí nígbà tó bá wá ló tó mọ̀ pé òótọ́ ló ń sọ fún àbírọ́ tí wọ́n àwọn tó bá ti débẹ̀ wọn lè tọ́ dáadáa jọ ẹnìkan ọwọ́ kọ̀ọ̀lẹ́ ẹ̀ pé mo ti fi tó ti kàṣùkàṣù tó ti jàre náà lọ́wọ́

àwọn ìgbà tí wọ́n bá ti tọ́ ara ní lọ. ó túmọ̀ sí pé o ti bẹ́ orí lórí o ti gbọ́rọ̀ ẹnu rẹ̀. tó bẹ́ẹ̀ lànà ìṣòro wa àti sọ́lá tó bá ọ̀gá mi. ẹ gbọ́dọ̀ tí gbogbo lọ bá wọn ẹ tẹ́ títẹ́ máa bọ́. tó bá dá sùpà sùpà tí wọ́n bá pè é adẹ́kùn kọ̀lá. àwa wí ìwà alẹ́ ti conclude ní mọ́tíláṣí ń tẹ̀ ní máa pè é mọ́. ah tẹ̀ ọ̀pọ̀ mọ́tíláṣí àwọn ọ̀daràn yẹn ìbọn ẹ̀kọ́ fún ìgbẹ́ ní pé pékin àní àmì kanu nínú àmì tí ń ṣàfihàn pé ìsìláàmù ti pékin ni ó sì wà. ìdí ìròyìn ló jẹ́ pé àwọn tí ọba máa ń pè é rọra mà systematically báwo lè ti rọra bàbá kashmir kashmir wọ́mọ̀wọ́ni wọ́mọ̀wọ́ni títí tẹ́ fi pààrọ̀ wọn. àbí òye ìdúró bá ń tí pẹ̀lú bá kí ni wí wọ́n dàbí ìgbà tó ṣe pé píkà owó tó díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe ti pé àti táì díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá ẹ̀dí fọ́nrán yìí ẹ̀yà sọ́ni kò pọ̀ kẹrin lórí bàbá bàbá áá wọ́n ẹ̀rọ kékeré wá ẹ̀fọ́ ẹ̀ ti dájú wọ́n bàbá lẹ́wù òkúti bàbá lọ́jọ́ tó wọ́n bá rán lẹ́rù lórí lọ́wọ́ àti lọ́la ọ̀dà àpòkúrò wà á lọ́wọ́ ọ̀dà ọ̀dà lọ. ẹ̀gẹ́dẹ́ ẹ̀dẹ́ bàbá ń sinmi nu ẹ̀yin ò lè sọ pé ẹ̀ máa pè tó bẹ́ẹ̀ bíkọ́ ó ń bẹ́nu àwọn èèyàn ó ti gbòòrò tí wọ́n pè inú orí rẹ̀ wú amásíláṣí ó sì ń bẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pé ń ọ̀rẹ́ ṣe ń kí ní àrájà rẹ̀ torí tí òun kíkpé bá rí báyìí ọ̀dà dúpọ̀ ìmọ̀ọ́mù náà bí ẹ̀ ní òbí jẹ́ pẹ́rẹ́ gbogbo àwọn kan yẹn ẹ̀ka mójútó bíkọ́ nínú àmọ̀ràn bíbáàsì ni tí ó sàwọn yẹn lójú kòkòrò láti ṣe kí ni láti wá mọ́sálásí tí ọ̀gá débẹ̀ kí làwọn ẹ̀dẹ̀ ń sẹ̀lẹ̀kì yẹn kí lágbájá ni kókó ẹ̀rọ tàmẹ̀dù ni kókó ẹ̀rọ. yàtọ̀ sílẹ̀ ìlú ẹ̀ sí ilẹ̀ yorùbá mi fà bàbá kan nínú ìsìn yẹn sẹ́ni kọ́ ọmọ rẹ̀ ọwọ́ ọ̀bọ ni ìpè kó lọ́ọ́ adé sí blàdà rẹ̀ ní sẹ́mẹ̀ tòrọ́bà ẹ̀kọ́ ti bọ́jú yìí ọmọ ọ̀gbìn kọ̀ máa pè é ó yẹ lé wọn ẹ̀dá pẹ̀lú nígbà tí yẹn jẹ bá lẹ̀ ṣé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́rin rẹ̀ aláwọ̀ àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ kan gbáyé tẹ́lẹ̀ tẹ́ bá fi wọ́n síbẹ̀ lọ́síwájú bẹ́sì Islam ọ̀nà ìsúná ìsúnáyì táwọn bá bá jẹ ẹ̀rí kan bẹ̀ táwọn bá bá rẹ àbí pẹ̀lú ká gbọ́ àwọn ọmọ ìṣọ ọmọ ọmọ ìbọn wájú wọn níbi láàyè máa pèrún lẹ́ẹ̀mejì méjì wọ́n yóò tẹ̀lé ìkọ́mà wọ́n á ní ìkọ́mà kọ́ máa wílẹ̀ kọ̀ọ̀kan torí pé kí ni ìkọ́mà ọ̀fùnà ni wọ́n ti bẹ́ni tó ti wà ní. kò bùkátà káwí láwùjọ ọ̀kọ̀ọ̀kan ni. ilẹ̀ ìkọ́mà àyàfi gbọ́dọ̀ ìkọ́mà ẹ̀rí kẹ́mẹ́ ẹ̀kọ́ ìkọ́mà màlẹ́kíyà náà kàdé ti dáadáa. wọ́n ní kọ́ máa wí ìrọ̀kúkú láì méjì àmọ́ ìkọ́mà gbólóhùn ìkọ́ lẹ́sọ̀ tí wọ́n ti lọ mú wa nínú àdìsí náà ni ẹ̀yà àfi gbólóhùn ìkọ́ ọ̀mà. kí wọ́n ní gbólóhùn ìkọ́ ọ̀mà náà anáṣẹ́ tó túmọ̀ rẹ̀ ayé ọ̀dì ìkọ́ ọ̀mà ti sọ̀rọ̀ à. àdìgbà ọlọ́wọ́ ẹgbọ́rún aye odi iko ọmọ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بين عمل في إقامة سوري ما أسوى إيه بين عمل في إقامة ثم أسوى قد قامت الصلاة كان sábà wo àwọn àdéhùn tó wà láti kó ti ṣe pamọ́ gbogbo àdéhùn tó wà kò sáà àdéhùn tó sọ pé ọ̀sán pọ̀ pọ̀ sọ láti ẹ̀yọ̀ kan kó ṣe nítorí pé símàlì kí á dì mọ́ ẹ̀wù báyìí ẹnìkí nípa rẹ àti tẹ̀wọ́n sọ pé wọlé ní ẹ̀kúrò mùsùlùmí ní ìsìtìlá mùsùlùmí ọ̀sọ́ pé ilẹ̀ ìkọ́ òun ọ̀sọ́ pé ilẹ̀ ìkọ́ mà ní tó mú wa ní pé wọ́n yóò ti rọ ilẹ̀ yóò mú kan àwọn ni kan torí bẹ́ẹ̀ wọ́n máa ṣe màdínà kéésì kéésì kéésì yìí báyìí àdìsí bẹ̀ lórí ẹ̀ tòun torí di eléyìí tó ṣe ọmọ ọ̀pọ̀n sọ́lá lẹ́ẹ̀mejì ọlọ́jọ́ pa kéésì. tẹ́lẹ̀ ìbá yé wa á rí i pé tọ́lá gbé sí ìkọ́mọ ẹ̀yọ̀ kan láwù torí tí wọ́n ní kó bí ìkọ́mọ lẹ́kọ̀ọ́ kan adékúkọ́ ọ̀pọ̀n sọ́lá ẹ̀yọ̀ kan láwù á sọ pé tọ́ adékú ẹ̀kú padà síbẹ̀rẹ̀ tẹ̀síwò parí. Allahu akbar Allahu akbar lẹ́yìn náà máa sọ ẹ̀mí lónìí sọ níparí ẹ̀ tó sọ pé Allahu akbar Allahu akbar la ilaha illallah ẹ̀mí lónìí tó lọ́wọ́ lẹ́lẹ́yìn òkúrú ajẹ́pẹ́lẹ́ bẹ̀rẹ̀ sílára pálípàlù sọ̀rọ̀ pálípàlù sọ̀rọ̀ tó burú especially ẹ̀rí tó wà ẹ wọ àdébìí Abdullahi bẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n ti sàlàyé pé. إذ قد قامت الصلاة قد قامت الصلاة العصر kòkó kankan bíi pé ká gbà. apákan náà màlìkí àni dọ́kítà àti ọlọ́wọ́ gbọ́rùlọ́ ọ̀gbọ́n yẹn gbọ́dọ̀ kala bí wí ọ̀dà bí gbà tó ti pẹ́ ọ̀kan la sọ bí ọlọ́wọ́ gbọ́rùlọ́ ọ̀gbọ́n ọ̀dà sọ pé kò burú. kọ̀dẹ̀ kọ́mẹ́tì sọ́dẹ̀ tó kọ̀dẹ̀ kọ́mẹ́tì sọ́dẹ̀. ohun kẹlẹ́ àbí ìfowópamọ́ tọ́lá pípẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ torí ẹ̀ sọ́nà máa tẹ́lá rẹ jẹ́ ìbò ti bá bàbá yín mu bàbá bò ṣe kọ́lùkọ́lù ti sọ̀rọ̀ àlẹ́ lè kì í mẹ́tíláṣí bó lè tó agbọ́mọ ilá yìí gbogbo àti kọ́lùkọ́lù ti sọ̀rọ̀ àti kọ́lùkọ́lù ti sọ̀rọ̀ ẹ̀ báwo ni wọ́n ti lè máa lura ọ́n mẹ́wọ̀. níta ìmọ̀ sábà ti rí ti sọlẹ̀ lọ́dún àwọn bàbá yín tó sì ní ọ̀bá bọ́ ṣe kọ́lùkọ́lù wọn ò mọ̀ pé ṣùgbọ́n àwọn fi àlá ni wọ́n sọ nítorí kalẹ̀ fa wọ́n máa ti wọ́n máa tún kí lóde tó ọmọ tún bèbí tètè. èmi á jẹ́ pé eléyìí lọ wá rí tòbíkọ́ bẹ́ẹ̀ pé ibi tó bá ti fẹ́ sàbótájì ẹ̀sìn wọ́n máa tún bá a ti bá bàbá wa nù àwọn bàbá yìí ò tẹ́lẹ̀ wọ́n tún tún wọ́n tún tà kí lóde tẹ̀ ń pa bá àwọn ẹ̀rọ lọ́n tara rẹ̀ jẹ lọ́dẹ bó ti ṣe jẹ́ mẹ́rin. àdìgbàmù nẹ̀tẹ̀ wàhíwá wọ àwọn tó gba ìgbà wá kan àtúrò ìlú ti dépà dé ìfẹ̀yọ̀ kan tó bá ti lè wo ló síra bí orí mẹ́fà mẹ́jọ àǹfààní tó ń jáde yóò ti pọ̀ ìmọ̀ rẹ̀ wà yóò tó ti yí yàtọ̀ sọ́jọ́ pé àdìsí ọ̀kan lásán lọ́kàn ta wọ́n ti lọ́kọ́ tó lọ́wọ́ àdìsí ọ̀kan àtún sàlàyé rẹ̀ ọmọ àwọn òfin ó tún sàlàyé jù tó ó túmọ̀ sí pé ọgọ́dọ̀ wo àwọn tíra tó pọ̀ àdìsí ọ̀kan yìí náà ìmáàmù Ibn Hajar wọ́n tún ní àlékún wá nínú ìwáyà títa ni àlìmáàmù Nasa'i kí làwọn wí wọ́n ní amọ̀ràn nàbí yusuf lọ́gbọ́ àwọn àyè tẹ̀wọ̀kẹ́ ara ti sọ pé wọ́n pa bíláàlù láṣẹ ibi ìwọ́n sọ ta lọ́pàá láṣẹ onídàájú anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́lá lomi ọ̀rọ̀ yìí yé àbí kí wọ́n fojú abẹ́ ń kó apá bíláàlù láṣẹ tààlù ayé anabi ni anabi ni ọjà ń gbàgbọ́ tó ẹ wá sọ fún mi wá tani anasari amara nabi sallallahu àdéhùn mi tún wá láti ọ̀dọ̀ bàbá juhaita rọ̀bí ọlọ́ àbúrán qal ra'aytu bilalan yu'adhdhin wa atatabba'u fahu hahuna wa hahuna wa isba'ahu fi udhnayhi rawahu ahmad wa tirmidhi wa sahhahahu. wàláyé àwọn sàbẹ̀ yẹn àti kí ọlọ́run bá kó bá yọ ní wọn yàrá iṣẹ́ tí wọ́n ti fún wa ti pọ̀ kọjá sísọ. àbójú àyíká olùwò ní bíbí láàyò pé òun lọ. bẹ́ẹ̀ bàbá àwọn ọkùnrin wọn àwọn ni. ti wàǹdàrú wàǹdàrú sí mùsùlùmí nígbè tó bá wùdí ọmọ ẹsẹ wọ́n mọ̀ sí everything àṣẹ ni wọ́n tẹ̀. ó ní mo bíbí láàyò jọ́ kẹ́kẹ́ pé òun torí pé ìrántí pé ọmọ ẹsẹ náà àwọn mùsùlùmí náà mọ̀ pẹ̀lú nígbà tí a bá ti gbọ́ báwọn apèrún àkọ́kọ́ ti ṣe pẹ̀lú apèrún ìgbẹ̀yìn tí ẹ̀ náà ní yàtọ̀ apèrún nàìjíríà tó bá dé kóńgò lórí ti bẹ́ẹ̀ náà wọ́n pẹ̀rún tó bá dé mozambique lórí ti bẹ́ẹ̀ náà wọ́n tó bá dé wà á tẹ́tẹ́ báwùfà wọ́n wá ń tẹ̀lé ẹnu rẹ̀ wọ́n ń tẹ̀lé ẹnu Bilal orí pé Bilal títẹ̀ sẹ́nu rẹ̀ náà tó ń tẹ̀lé gbìyànjú pé ọ̀nà báyìí ó tún padà báyìí ó tún lọ báyìí ó tún padà báyìí fà á eléyà túmọ̀ sí pé nǹkan fẹ́ láti pa wàtá Bilal. ní sísè bẹ́ẹ̀ rìwáyà kókò aṣọ fún wa òun náà níbi ayé àlẹ́sẹ̀yìn ayé àlùkọ́rẹ́ ayé àlùkọ́rẹ́ wàá gbé orí lọ sí apá ọ̀tún ọ̀tún dápadà sí tó ti ń gbé bọ̀. حي على الفلاح pàdé orí lọ sápò pàtó gbé padà sí tó ti ń gbé bọ̀ حي على الفلاح pàá gbé lọ sápò pàtó gbé padà sí tó ti ń bọ̀ nínú ibi mò ń tẹ̀lé ẹnu rẹ̀ ọ̀hún náà wọ̀ ọ̀hún náà níbi hayya ala salat hayya ala salat. àwọn olùmọ̀ẹ́ni bilal kò ṣe bẹ́ẹ̀ àfi torí pé ànábì pala rẹ̀. torí lè ń bẹ nínú níta yìí ṣe látàrí èrò orí lásán. ṣùgbọ́n kò ní kọ ẹ̀yìn dáhùn kíbla ẹsẹ̀ rẹ̀ yọ kọ dáhùn kíbla kí ni ọ̀rọ̀ yìí ojú rẹ̀ ní ọmọ yìí ọrùn ní ọmọ yìí tọ́tù yóò sì máa yí sí oṣù gbà ilé jẹ bí ìlà ìfẹ́. wọ́n lọ gbà yín kó wà ní oníṣe àtìkò tó ń pè ń báyìí tọkọ síwájú èyí tó súnmọ́ ni pé àwọn ẹni tó wà lágbọ́n ibi tó kọjú sí wọn àmọ́ gbọ́ dáadáa. yàtọ̀ sí àwọn ẹni tó wà lọ́kàn àtàwọn ẹ̀tọ́ wà lókè ìwé ẹ̀ ló ti jẹ́ pé bàdìkáì tó bá kọjú sí agbọ̀n fúnrun àtìgbà tó bá kọjú ságbọ̀n àwọn ẹni tó wà láwọn agbọ̀n méjèèjì náà àwọn ilé tó wà ń bẹ̀ wọ́n láǹfààní àtìgbọ̀ dáadáa ilé ìdáǹfààní tó wà bẹ̀. tọ́ ǹjẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni tọ́wá tó ká fi ṣíṣe bẹ́ẹ̀ sílẹ̀ nígbà tá a ti ní microphone ta ní loudspeaker àwọn ẹlòmíì ní kò make sense àbẹ́rẹ́ ní kámẹ́rà wọ́n ní torí àyà àròsọ́rẹ́ torí microphone wọn wọ́n fi mú sí. wọ́n ní kọ́kọ́ dúró àyà àròsọ́rẹ́ sábà wàá tún ṣe sọ́tún àti sósì nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ gan-an wàá tún gbalága ẹ̀. yàtọ̀ sí nìyẹn àyè àròsọ̀rẹ́ dídójúkọ wájú kọ́dà kó ti kó lo microphone kọ́dà bí kò pé àyè àròsọ̀rẹ́ ọwọ́ tó rẹ̀ ó fi lọ tí ó fi ọ yàtọ̀ sí àyè eléyìí wà á wọ́n náà ẹ̀ nínú rẹ̀. tọ́ bákan náà kí ló dé níbi jẹ́ kí ẹni tó pè ó òun á lọ wo ọ̀tún wo òsì nígbà tó ti ayé àlùfọ́lá àbí ti ayé àlùfọ́lá ṣùgbọ́n ní ti ṣe kútùbà dímà iwájú rẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ ọ́ kí lọ́kàn nígbà tó ti ṣe pé ìdílé wọn impact information nínú òfin ṣẹ̀ríà ẹni tí ń ṣe kúrúbà ìwádìí náà wà ọgbà rẹ̀ ẹni tí ń ṣe pé òun tó ń bá lórí ayé àrùn sọ̀rọ̀ à yóò yí tọ́ ayé àrùn ìṣẹ̀lẹ̀ à yóò yí tó ẹni tí lọ́kọ̀ wọ́n ní tó fà á ní pé ẹni tí ń ṣe kúrúbà ẹni tí ń bá sọ̀rọ̀ tó àwọn àgbẹ̀ òní ìdíkọ́ máa wo bí kọ́ máa wo bí tọ́wọ́ adé bí kò lórí bí ń bá ṣùgbọ́n ẹni tí ń pè o àwọn ẹni tí ń pè wọn ò tíì wà wọn bẹ ní nàìjíríà wọn bú káta kó yí tọ́tù kó tún yí sósì torí ẹgbẹ́ nìkan máa ń rí a ah, òkè wọn lè wà lágbọ̀n yìí náà nà ìdúró tí ò fi lágbọ̀n yìí lọ́wọ́ ti sọ pé nínú fẹ́kù nígbà tí ìlú bá tóbi táwọn èèyàn ti pọ̀ tó ti jẹ́ pẹ́nu lásán lẹ́fẹ́ ti pèrò kò burú kẹ́nìkan máa pèrò lágbọ̀n wá náà ló fi pé ní ìsìngbà tó da spíkà spíkà kan wo bí spíkà kan bí spíkà kan bí ọ̀kan tó wo bí pàtó pé kí wọ́n tó tún pè ọmọ wọ̀ tó ọmọ wọ̀ sí ti nígbà tó wá ẹ̀yà ẹ̀yà máa ẹ̀yà ní ọmọ kọ́kọ́kọ́ máa rí bíbí tẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ka ló lọ́kàn tó tọ̀ ọ́ ayé àlùsọ́lá ẹlòmíràn ti gbé láti ọ̀tún títí tí òbí tó sì ní ayé àlùsọ́lá lẹ́ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ á pè é fún ìsú méjì ayé àlùsọ́lá lọ́tọ̀ ayé wọ ìfẹ̀hàhù fi ọ̀rẹ́lẹ́yìn nígbà tó fi ọmọ àká rẹ̀ méjèèjì sínú etí rẹ̀. àwọn olùmọ̀sán pé ìgbésà náà ló ń kọ́kọ́ ṣùgbọ́n nítorí pé bẹ́ẹ̀ máa ń jẹ́ kó rìn kó rìn jìnnà ẹgbẹ́ ti burú àrẹ́gbẹ̀ẹ́ sọ yọ wọ́n. yóò fi sọ́nà báyìí lẹ́bi fọwọ́ sí wọn kó burú ìrẹ́ tí wọn bá ń tòrò tó bá fọwọ́ sí kí ẹbí ìjọ burú lẹ̀. àmọ́ o kò sọ́ra fún dáhùn olùpẹ̀rù ní màá ṣe níbi àwọn ilé fọwọ́ sí kí wọ́n bá fọwọ́ lu etí wò lọ́mọ ọkọ̀ fọwọ́ sí kí bá bẹ́ẹ̀ yóò kúrò rẹ̀ eléyìí ẹjẹ bó ti ṣe jẹ ńlẹ o torí ẹ Ibnu Majah rahimahullah Imam Ahmad ẹsẹ Tirmidhi àwọn ni wọn gbé eléyìí wá Ibnu Majah àwọn ni waja'ala isba'ayhi fi udhnayhi fọfọwọ títí wọlé Abi Dawud lọ́dọ̀ Abu Dawud lawwa unuqahu oyè ọrùn rẹ̀ لما بلغ حي على الصلاة نقول حي على الصلاة يمينا وشمالا سطوة توشي wọ́n ní yamina ẹmu fún hayya ala salat wa shimala ẹmu fún hayya ala falah wa lam yastadir kò sì kọyìn ọ̀kọ̀yìn sáàkìlá ìlú wa sọ pé yóò yí sọ́tún yóò yí sọ́sì àmọ́ kò gbọdọ̀ kọ̀yìn sáàkìlá ìlú ọ̀pọ̀ àwọn ti sọ pé tí ìlú bá tóbi tí mẹ́tíláṣí tóbi dáàbì náà bá ti lè fi àwọn èèyàn tí àwọn èèyàn tó wà lẹ́yìn òní gbọ́ kò burú máa pè lẹ́yìn. wàá sùn òkú sàhìhàyìn wọn láti tì í ìpìlẹ̀ rẹ̀ wà nínú sàhìhàyìn méjèèjì tó báyìí ibi tá a dúró sí ní lónìí wọn bá kó fún wa ní àgbọ̀ yìí tó pé nínú ẹ̀sìn wa kọ́ra wa lọ́wọ́ láti máa fi sáà ń gbọ́ ká máa fi ṣe wa o kọ́ra wa sí láwùjọ àlè fún wa kọ́ra sí ìgbà lẹ́jọ́ subhanahu wa rahmatulahi. wọ́n sábẹ́ pé alábá ní ẹ̀mí jẹ ṣe lè fẹ́ nípa wúlọ̀ ṣe tẹ̀lé ẹ̀ àdúgbò lè wọlé ní ojú rẹ̀ tó bàbá bá lè sọ àbáyọ gbà wúlọ̀ mú àlè nà wúlọ̀ mú wàhálà kàwá ẹ̀ pé ó tẹ̀ fún ọ̀bàdìlẹ̀ ẹ̀rẹ́ pé èèyàn gbọ́dọ̀ ti tẹ̀lé ẹ̀lọ́ àkọ́kọ́ ìwáyà ike ó tẹ̀lé náà mú ọ̀lá ọ̀tọ́ mẹ́rin wá ó bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ìwáyà mìíràn tó wá nínú àdéhùn ìbílẹ̀ ọ̀lá mẹ́rin pẹ̀lú. ká gbìyànjú láti rí pé ìwádìí àti ìwọ̀nba fẹ́ mú oríṣi ńlẹ̀ lápọ̀lẹ̀ ṣùgbọ́n tó burú nínú òfin ọ̀já díẹ̀ bí kò fi díẹ̀ kún bẹ́ẹ̀ kò ọmọ àbí ti àbúmàdúrà àbí ti bìláyà ọwọ́ àti tiẹ̀ ẹ̀ torí pé ńgbà látàrí pé ìyẹn lè tòkè ò sí ìsara kí ọkàn máa lọ sí gàràjì ẹyọ kan tó bá máa pín náà gbogbo òtì ẹ tó bá sì mà ní tó ọmọ bó ti ti wá dáadáa ìgbà náà gbogbo máa ṣe àmọ́ tó bá ọmọ bó ti ti wá dáadáa ẹ̀rú gbà wá kọ́ máa lọ jẹ́ pé rúurú tó pè ẹnì kò pé tí ẹ láti ibi tó bá dé o fẹ́ni kan bá parí o. nítorí pé òun pípé wọ́n bẹ nínú ìjọ èyí tó ṣe ní pé èèyàn méjì lè jọ sí nígbà tí àárẹ̀ bá mú ẹnìkan bíjú ọ̀sẹ̀ bí ọlọ́ọ̀kan ládàá àti bẹ́ẹ̀ lómi lè gbé kìí sì rún láti nígbà tó lè kírun ẹ̀sán ẹnìkan bọ̀ kì í lélẹ́yìí. nígbà tí wọ́n bá ti lè ṣe ẹlòmíì ní wọ́n ṣe. tọ́ àmọ́ ohun rẹ̀ ọ̀há débi pé kọ̀ jáde má rárá ń jáde ṣùgbọ́n kọ̀ já gaara bíi ìtàkọ́kọ́ má àánà kọ̀wá ló já. ọwọ́ ti bẹ̀rẹ̀ sáà ti gbọ́ dáadáa o ọwọ́ ìta bá gbọ́ nù ìyè tó tẹ́kù náà fọlọ́ òfòrè na

ó ti tó ìmọ̀ràn rẹ ló fẹ́ yìí ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì tágbà ọ̀tún àyà rẹ ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì tágbà ọ̀tún òní ti pé àyà rẹ torí bí dáhùn bá ti ń yá àyà ẹsẹ̀ ó yìí o torí pé wàá lóògì balance bí dáhùn bá ti ń yá àyà torí bí eléyìí ọrùn rẹ ẹnu gan-an ni mò ń tẹ̀lé ẹnu rẹ̀ nínú ìwáyà mi wọn ló yí ọrùn rẹ̀ bọ́ọ̀lù wọn ti fẹ́ máa yá rẹ̀ ọjà ló ti bẹ̀. ǹjẹ́ ǹjẹ́ ìwà pé àwọn ìdámájọ́ ìdámájọ́ ìrẹ́jọ́ rẹ̀ àwọn àwọn oníṣẹ́ tó máa tó ọba kọ́ńtà tó rà fún ìkúrán tó máa máa dá àgbẹ̀wò àwọn àgbà tó rà fún ìkúrán pé kọ́lọ̀ ti ṣe ìlú pípé ìlú. pé á ẹ̀yà ara ń lé o ẹ̀tẹ̀tẹ̀ o ẹ̀jọ̀ ìjẹ́ sí ẹ̀rí wà fún ọ̀pọ̀lọpọ̀ lọ ti fi ọ̀rọ̀ pípé lẹ́tọ̀ fún wa. lè jẹ́ ẹ̀sìn dídí à. Ẹ̀rọ tí ìgbà tó pẹ̀lú kí ọ̀rọ̀ lẹ́yìn tí ìrọ̀ ọmọ àkàtàyà sókè tó ń bọ̀ fẹ́ pọ̀yọ̀ látàyà ṣé orí ìrọ̀ mọ́tàlátà yẹn ti pò ẹjọ́ ọ̀ráyè láti pàtàyà kó tó dé òun sórí ìrún lóṣù akọ. èèyàn ọ̀tọ̀ ẹni tá a lọ́lá jùlọ tá a mà jùlọ kọ́ máa ṣe lè má mú fún ọ. tó ń ti pẹ́ni tó jùlọ wà lẹ̀. nítorí kálá tí omi bá jọba. wọ́n ti wá sí wọ ọ́sùlán bá dé àgbà lọ́rùn sàn. ọ̀hún adé tọ́ba ti ní kù àtúrò àti tuntun ọ̀fà yọ. tẹ̀lé mi máa lé lógún tuntun kàfá jáde wọn lọ pọ̀ àlè ẹ̀dá pẹ́ táwọn èèyàn máa fi wọn ráàyè pẹ̀lú wọ́n kàn máa tẹ̀ dànù pé ìjọba fún wa pẹ̀ láti òun láyé yẹn ẹjọ́ máa fi hàn fún wa. ìsábùkù ń bẹ̀ wọ́n la wálé. ìṣòro ẹ̀dá ní nílùú nílùú yín ẹnìkan wà onídarí ọ̀rẹ́ tó nígbà tó jẹ́ pé òun nìkan lọ́ọ́ má jù gbà ẹni omi tún dé tó má jù lọ ẹni tí. ọmọ jùlọ yẹn tó máa step down fún torí kọ́ mọ́ bá sọ àwọn èèyàn kò sí tó burú mẹ́. lẹ́yìn náà asùnà wá ń tẹ̀sí dédé fún àwọn apò wọn ẹ̀ wọ́n ò gbọ́dọ̀ tẹ̀ fún torí fún àwọn apò nǹkan yẹn gan kò bá ìjẹ́ pé ẹni tó máa ń bẹ̀ kọ́mpútẹ̀ kò sí tó bá bẹ̀rẹ̀ pé tí màá bá wà ní ibi mọ́ tó bá gba tí àwọn amúlù wà lọ tí yóò bá wù jẹ́ pé tí wọ́n fi yóò lẹ̀. ẹ̀rọ tó ti ja sílẹ̀ máa ń wà bá ja. gẹ́gẹ́ bí àmàlì díẹ̀ sọ tó bá ga ju ìgbà wọ́n bá wà ga ju ọrùn ọwọ́ kan lọ àtẹ́lẹwọ́ kan. so ìrọ̀rùn rẹ̀ báyìí. àmọ́ tí o bá ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ wọ́n láwọn kórìíra rẹ̀. bá sẹ́kù ní màkúrò yẹn lókun ìgbà tó bá ṣe pé kìí ṣe ìgbéraga ló mú ìmáà síbẹ̀ lókun ìgbà tí ìgbéraga ọ̀bá sí lọ́kàn ìmáà nípa ti síbẹ̀ tó síbẹ̀ ṣùgbọ́n tí ìgbéraga bá fi lè ráyè dọ́kàn rẹ̀ rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni màmúù màmúù tó wà lẹ́yìn ìmáà ayé rẹ̀ lè ga ju ti ìmáà lọ òun lè máa tó òun lókè òsì lè máa àmọ́ ló kún ìgbà tí ọba ti ti gbéraga lọ́kàn rẹ̀ pé òun wà níbi tọ́ka ti ti ìmọ̀ àwọn ilé ìjẹun ti jẹ. torí ẹ̀ ló ti jẹ́ pé mọ́tíláṣí gbogbo ẹ̀ kó flat tí gbogbo ọ̀dọ́ gba àti imam àti màmú táyì wọn ọ̀dọ́ gba. Bẹ́ẹ̀

lápèjú rẹ̀ wọ́n sọ pé áàlá ìpínlẹ̀ yẹn tàbí kọ́ sọ pé Eu àná òṣèlú gbogbo ẹ̀ pọ̀. Terus saya keluar dari masjid, masjid, masjid, masjid, masjid, masjid, masjid, masjid, masjid, ọ̀tọ̀ ìyá mi mú bẹ́ẹ̀ tó lórí fúlà márùn bí àwọn kájọ yìí wà láti wà láti. ń kà lera wọn ni àbí ń wá ètò tó máa kà. pẹ̀lú bí wọn kábàá wọn fàwọn náà mú orí tuntun kà. ẹgbẹ́ ìrìn wọn wá padà sílẹ̀ sí ọjà. àwọn àṣẹ ọmọ wọn ṣe é lé ní àgbàlá ní ọ̀sán ọ̀sẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n á ṣe ẹ̀rọ sí ìwọ̀n àjàkú ẹ̀tọ́ ta àti ní pé ẹni tí ó bá pè ọkọ lálù àlà àmọ́ tí ọba lálù àlà kúkúrú yàtọ̀ sẹ́ni tí ó bá ti pọn tí ó bá ti pọn ọgbọ́dọ̀ lálù àlà. tọ́ba ń pè ọ lọ tó tó ọlá ìgbà yọ ọ̀rọ̀ kò tó tó kò sí tó sì ọ̀rọ̀ rẹ tó pè náà. Thank you. òsèǹdọ̀dọ̀dọ̀ ìgbàdùn àtẹ̀bá ṣe nígbà tí kò sùn àti kò sùn ìjọba tẹ̀lẹ̀ wípé ara ìràwọ̀ rárá òṣùpá yóò bu ara òun wípé dédé àgbo kan yóò ṣẹlẹ̀ dédé orí kàábà wípé lónìí akọ́kọ́ gbogbo orí eléyìí náà bẹ́ẹ̀ bá òṣùpá sọ ẹ́ kíkọ̀ ẹ́ kí àwọn àgbọ̀ nípa pípàdé information báyìí ó tilẹ̀ jẹ́ pé apá kan náà olùmọ̀ ẹgbẹ́ excuse wà fún àtisọ ìdórí rẹ̀ lè tẹ̀lẹ̀ yàtọ̀ sáwọn kan mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sínú súnà wípé eléyìí ṣẹlẹ̀ níbi tí ìpèbí tí wọ́n wà ọ̀rọ̀ àlọ́ kí ọ̀rọ̀ ẹ̀kọ́ máa ṣàdúrà kan àbí àtọ́ bá ṣàdúrà gbà yọ gbà àmàdé tó sọ pé tó bá ṣàdúrà gbà yọ gbà wọn kàn máa ṣe kìrìtìbìtì ọ̀rọ̀ sọkúsọ tó wúlò fún fún gbẹ́rù mi lẹ́nu fi hàn ọwọ́ dànù. wọn lọ fẹ̀sọ̀ ọlọ́run bá ṣeré lásán ó tún máa ń lọ náwó lọ́mọ tẹ́sí tẹ́sí tẹ́sí táwọn èèyàn pé tẹ́sí tẹ́sí tẹ́sí ni bí èlò ẹni kan tó kúrò lọ mẹ́ta mẹ́ta fún kúdù abẹ́rẹ́ kan gbogbo tó gbogbo tó ní sílẹ̀ tó ń torí di ẹlẹ́yìnbá kò sí nínú ẹ̀rí kan wípé torí pé kùsù النبي صلى الله عليه وسلم يقول في سلام تريد وابي سميان كان فإذا رأيتموه فافزعوا إلى الصلاة فبعد تسلى يرى لكيرني فبعد سلى الوجوه وإلى لكيرني إذا كان ما سدوا كان نعم Tóbi kíkà. Tóbi kíkà ìṣẹ́jú wa tó ìṣẹ́jú mẹ́ta.

káwọn kóló wọn lọ ní ìtumọ̀ burúkú ìrọ̀ olóko mẹ́rin ìrọ̀ ọlọ́pàá mẹ́rin ìrọ̀ tó gbé ọ̀rọ̀ onírákà mẹ́rin bẹ́ẹ̀ ó ní alifọ́dún ṣàràyà tíṣẹ̀rí àti ṣèlú àlọ́ ìrún oníkíni kọ́dà ìrún gan abẹ́ pààrọ̀ rẹ̀ nu òbí lè pààrọ̀ rẹ̀ à ń sọ pé sọ láti oní rákà mẹ́rin torí pé ìrún gan nítorí pé sẹ́wọ̀n pé yorùbá ló wí káàmà ọ̀rẹ́ ní ìtumọ̀ burúkú nínú analysis láti ṣe fún ìtumọ̀ rẹ̀ burú tẹ̀lé táwọn tó bá sọ láti oní rákà mẹ́rin mẹ́rin yorùbá bọ̀ ní èjì ẹ̀ta ẹ̀ ilé ìmọ̀ àti mùsùlùmí náà. ọ̀dà ẹja mú àbá ìjẹ náà wọ́n náà. kọ́tọ̀ka kọ́tọ̀ka sẹ́nìkan kò sí wàhálà torí pé àwọn àdéhùn wa tó lẹ́ni tó pè ronú kó ti pa ọmọ àdéhùn sì fún wa tó ní kò sí tó burú kẹlòmíì tó yàtọ̀ sẹ́ni tó pè ronú kó ti pa ọmọ kò sí wàhálà kò sì burú kí lè má sọ pé kó sì kọ́ ọ̀nà kó tó sì lè má rẹ̀ má sọ pé. Ṣé ẹni tó ti kọ́ ọ̀nà dandan ni kó àtàkùn wọn kàlà? Ó lè wá sáfù tẹ̀wá. Bọ̀dé bíṣọ̀pù pẹ́lẹ́gbẹ́gbà tí máa ń ṣe kọ́ ọ̀nà ìwà gbọ́. ẹnìkan sì di pé pípa tó ṣe díje láti ṣèkọ́ ọmọ náà ń bẹ́ẹ̀ nù ṣíṣe díje fún irun pípé láṣà ìṣọ́ ọ̀pọ̀ wà fẹ́. Rọ́ọ̀nù ìṣòwò àti lọ́sọ̀ pé bẹ́ẹ̀ lọ́kọ́ lé àdáná ẹ̀yìn sọ́dà irun bẹ́ẹ̀ láàrin gbogbo irun pípé méjì adẹ́pẹ́ kọ́ náà kọ́ irun pípé ìlànà rẹ̀.

kò bá àlọ ìjáwó tó tún lọ nìkan kó lọ rẹ ojú rẹ lẹ ìfọ àlọ bí wọn máa tẹsí rẹ gbẹgbẹlẹ yòó ẹni máa kábà náà sọ fún àwọn ọmọ hàn ẹsẹ rẹ láti rẹ.